rẹ̀ ọlọ́run fẹ́ wọn lọ. nínú rẹ̀ wọ́n ní ọba ọ̀gá ẹgbẹ́ ìgbè ìgbìmọ̀ ẹgbẹ́ ẹni tá a lè lọ sí ìlú ìgbìmọ̀ bọ́ọ̀ náà ní ìjà a ní kí ọ̀gá ọ̀gá ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ta àkókò ìlú ìlú pé ìdí ìlànà ìgbà ìgbà ọ̀rọ̀ láàrin

Falou, bẹ́ẹ̀ sì làbúrò mọ̀tí tó bá ti gbogbo ẹ̀ ọwọ́ mọ̀tí tọ́lọ́ ti sọ̀rọ̀ fún ẹ̀ ọmọdé tọ́lọ́ ti fún ẹ̀ àti òkú ìdè káwọn ìdè kọ́ sáwọn níta sọ ìlú abẹ́yọ ọlọ́run ilẹ̀ ìṣẹ̀fẹ́ tó lẹ́ ẹ̀sìn ilẹ̀ ilẹ̀ fún ọ̀lẹ́ ìṣẹ̀fẹ́ tó iná àdá ilẹ̀ ìṣẹ̀fẹ́ ọlọ́run méjì ló wà nínú ayẹyẹ tẹ́ ẹ bá dúpẹ́ màá ṣàlékún orí tẹ́ ẹ bá dúpẹ́ ìyá mi ẹlẹ́dẹ̀ẹ́ lérò ẹ̀rí kó ti kó méjèèjì sínú kí ni méjèèjì tá à ń sọ dáadáa lé ayé àti wí rẹ̀ àti bí láti ní láti ṣe mọ́ wa lára tẹ́ fẹ́ dúpẹ́ ibi tí àwọn ti yàtọ̀ síra wọn pẹ̀lú àwọn ọ̀nà bí owó iṣẹ́ àgbà orílẹ̀-èdè oríṣiríṣi ara ìgbẹ́ olùfàṣẹ jáde gíláàsì yìí sàkíyèsí sọ̀kà jáde gíláàsì yẹn ní iye owó látọ̀dọ̀ rẹ̀ ó ní ilé ìwòsàn pẹ̀lú ọ̀nà pé kọ́ mọ́sálásí rẹ̀ á lẹ́sọ̀ wọ́n ti ní wà ní ìyẹn sì lè fẹ́ lójú pẹ́ bí kò sọ ní owó oṣù pẹ́lú mi ọtún wá lórí ìgbà náà ìta àwọn ènìyàn ní ọ̀rọ̀ pípé kéèyàn ṣe àkàmù ìdí láyàwó ìlà láyàwó ìlà sílẹ̀ àwọn ọmọ ẹni máa nà èèwọ̀ lè rí lẹ́yìn tí àtúntò pẹ̀lú àwọn ọmọ aláàbò àbí tó ń jọrọ ẹ̀. ẹ̀pọ̀ àwọn kan máa dọ́gbọ́dá àti ìfẹ́rùsọ̀lẹ̀ tí ó sì máa mí ní pípa àfẹ́rùsọ̀lẹ̀ tí ẹ̀ bá ń bọ́ ọmọ rẹ̀ wí tó mọ̀ wá ọmọ ló ń bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá tó sàwọn wọ̀ báyìí bó ṣe kú tó ọ̀rọ̀ wọ̀. báwọn ní ìsinmi ọlọgbà ń bú mi ní ń sọ báyìí torí pé ọmọ tó bá nílà akẹ́yọ̀ máa ń bá orí. ìmáwòlẹ̀ ẹ̀yẹ́mì ní pé ọlọ́run ẹgbẹ́ máa lọ́rùn kódà ọmọ àti ọlọ́mọdé bàbá rẹ̀ wọ́n bá bá ìwà wọn ìwà ìfẹ́ jẹ́ bàbá rẹ̀ máa ti kú. kò wí jáde lẹ́nu ṣùgbọ́n ṣe sí rẹ̀ tọ́ka ẹ̀yin náà máa wọ́n ti tíṣà bá wọn bá fà yìí. pàápàá tó wá jẹ́ ibi tíṣà ní àwọn ọmọ ìlú ìdáhùn. àfáàlẹ́ ìlú wọ́n ní ẹ̀lọ́rọ́sì wọ́n lè tún wí ta tí wọ́n máa tẹ̀lé máa wọ́n wò pé ẹ̀ka ìwúlé kò sọ jáde lẹ́nu. ìsanwó táwọn bá ẹ̀ ń ṣe dá òun ti ń ṣàlàyé ìpele ìṣòwò náà. òfin ẹlẹgbàá dání lọ ní ó ti sún ìní ìmọ̀ náà lọ. èèyàn wà ọgbọ́n mọ̀jẹ̀ ń dá wàhálà lẹ́sìn àmì lọ ọ̀wọ́ gẹ́gẹ́ lọ́ọ́ padà sá fún wàhálà ni. nítorí pé ìbẹ̀rù gan ló kó wà nípa ní báyàwó délé ẹgbẹ́ ẹ̀kọ́ ẹni tó bá mà ní olójú fe fọlọ́ ọlọ́mọ ṣùgbọ́n ọlọ́wọ́ àwọn tó kọ́ orí oṣù tó wọ́n mo ní àṣukúrú yẹ ẹ́ ti di ẹ̀jẹ̀wá ìṣe wà ní ìta amma alhamdu yẹ ẹ́ ti di bíyèsí lè ta. ọlọ́wọ́ àwọn tó kọ́ ọ̀dà fún bá subhanallahi wa ní alẹ́ khalqihi wa ridha nafsihi wa zinata arshihi wa sadaqati a ti bẹ̀rẹ̀ àdìsí a ti bẹ̀rẹ̀ àdìsí láti fi ọ̀sẹ̀ méjì so èyí tí mo fẹ́ ká ṣe nítorí pé bàbá tí mo bá síra ẹ̀ lọ èmi àòkè mo fẹ́ ní bàbá ṣe ń bá lọ pé yóò dùn ún àwẹ̀ ṣùgbọ́n tí ó mẹ̀sẹ̀ ọ̀dá pé ìsìn ìlẹ̀ ìlú ìrìn àjò àti lábàbí wọn kà lọ́nà àwẹ̀ kí ló sì fa àwọn ti dé ọgbẹ́ ọlọ́run bá aláàbùjọ bá àdá àdìsí bá bẹ̀rẹ̀ ní ìjọ kíláàsì kan ò dúró lẹ́yìn náà kíláàsì kan ò dúró ókè kíláàsì kan ò dúró náà ìyẹn kò dùn ní bí plan life around around the past. Mani kíláàsì kan ò dúró lẹ́yìn náà lọ kò ní dá kéèyàn máa wá wò ẹ̀yìn ìlú ní òkúrí ìbéèrè ọ̀dọ̀ ọ̀tọ̀rọ̀ àdìmọ̀ sọ̀kúnlé tó ní wọ́n lọ́gbọ́n ọ̀pọ̀lọ́ máa ha yóò sì lè já àbá fẹ́ kúkan kúkan kò lè já àbá dáadáa gbọ́ mi ní kú kò lè já àbá dáadáa máa ń tà lákọ́ máa a lọ fẹ́ dábàá fún tó ń dáa kalẹ̀ pàṣẹ tó bá rí ojú ẹ̀sìn ìta bá tẹ̀ra wá ní ìwọ̀n náà kàṣà ní ẹ̀wà mímọ́ ìtàníyà mímọ́ fọlọ́wọ́ àwọn àwọn nǹkan méjì tààyè nà ní iye ẹbẹ̀ ẹ̀kọ́ ọjà àdàdà àmàlẹ́ ìwájú ìlà àná kí ẹ ní ṣe sẹlẹ́kì ìrún tó fẹ́ kí káfíńtì ojú ẹni níbo ló fi pé irú sùn irun àti irun mọ́kìrì ẹ̀sẹ̀ tó gbà pé ó ta àyè ìyá ni wọ́n mọ́sálásí ní kíráka mẹ́yìn ìyẹn lè gbé àbújá rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́gbọ́n ẹ̀rọ tí mo kí òfin ṣe kí ni tàhíyà tó gbà àbí mo fi ṣe kí ni o ń kírọ̀ wá àbí mo fi ṣe báyà ta àyè inú ṣùgbọ́n ìgbà tó wọ́n sọ pé tàhíyà tó gbà ṣé torí ọlọ́run ní ìyá torí ọlọ́run ọlọ́run àtàwọn ìjà tòyìn àgbọ̀dọ̀ tó yẹn ju ẹlẹ́ẹ̀kejì pé ṣé torí ọlọ́run àti ọlọ́run wọ̀nyí wọ́n ní ìfáàlù ìgbéyàwó. Naam, àti bá àdìsí lọ wájú, kódà àti bá débi máa ń gára ti ìdúrótùmú ìdúnyà ìṣèlú ha. Àwọn ìmọ̀ràn àdín ينكحها فهجرتهم إلى ما هاجر إليه wọ́n sọ fún wa ní ìjẹ́ ìjọ pé wọ́n ní pé ẹnìkan ní mohajiru omi kọ́ìsì tí wọ́n gbọ́ ní mohajiru omi kọ́ìsì òun ti òun náà gbọ́ báwọn èèyàn ṣe jíra lòun náà bá ní òun ṣe jíra pàápàá ìgbà gbogbo kankan omi kọ́ìsì tó bẹ́ẹ̀ fẹ́yìn mú kẹ́sì ti ṣe jíra ó ti yé báyìí nù ó ti ṣe ń já ó sì gbọ́dọ̀ fẹ́ ọba tíráàbù lọ tó ń bá bẹ̀rẹ̀ wọ́n pàdé ó mọ̀ pé ìjìnlẹ̀ ẹni tó bá jáde lọ bá wọn tó lọ lọ sí ìmọ̀ tó ní wù kọ́ jù mẹ́tí wọ́n ń pè é ní mọ̀hájúrò ìjọba yìí mọ̀hájúrò ẹni tó bá ṣe ní ìdí tí a jáde ní kí ìsáàmù ìjà lẹ́yìn táwa ní kí wọn lẹ́yìn àwọn ọmọ ẹ̀kọ́. Então é baixinho, não vai contratar, estou ele Porque as mandalas continuam. E seguinte, ele falou, bate malai, fica bem na noite, bate. Nígbà gidi ẹwẹ ẹbẹ nàìjíríà sí àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ọba aláàbùkà náà. Káwọn bá a jẹ́ ọ̀rọ̀ fún ti bá a tẹ̀ra wá sí. Ó náà ní ọmọ Ghana ti dúró tó wú. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله أن تبطل الله وأبا سيبان فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله torí ọlọ́run ṣe hijira ọ̀dọ̀ ọlọ́run ni ó ti gbọ́ ládàá rẹ̀. wọ́n máa ń ká ní لقوما ذنوب ذنوب ìlọ́bọ̀ ni dáná ẹnu olùwà nínú àwọn ọ̀wà wíìlì dáná nínú ó súnmọ́ ibẹ̀ náà ti wá mú pé láàárín ẹni tá a fẹ́ súnmọ́ àtẹni tó súnmọ́ yẹn ẹ̀rí pé distance kékeré yìí ẹni tí wọ́n á ń pe ẹni jẹ́ ọ̀bá ga àbí n tó bá kéré náà wọn máa ń pè ní n tó yẹ ìdùnnú ọmọ ló lágbo ìdùnnú òun ló fà á tó ṣe pé wọn ṣe wá mú àwọn kọ̀ǹpì rẹ̀ sí ọ̀nà méjì mìíràn dúnìyà dáná dúnìyà n tó súnmọ́ tí ó tètè parí dáná ó kéré òtútù máa ń kọ́ lẹ́nu ìgbìyànjú ẹgbẹ́ ọ̀gá ẹni tó wá gbé torí ilé ayé ni mo fẹ́ sáré yà sí ìkan mi ó dẹ̀ wà fẹ́ràn gbogbo tí ayé bó ṣe kó tóbi tóbi ni yóò wò láti. àdáàbò jẹ́ náà. mo dá wọn ní ìwé ìdílé ìdáwọn sí ọlọ́run wọn kí ayé òṣùpá lọ́dọ̀ lọ́dọ̀ báyìí. ṣùgbọ́n àwọn ará ayé kò ní kí tí wọ́n tó mọ̀ pé ìranù gbogbo ayé òkò ní ṣe túbá arábìnrin ẹ̀ túbá kó tó di pé kí ni kọ́bílà ń tọ́tù àṣẹ́wò ní wọ́n bẹ pẹ̀lú àwọn ìjọba àfẹ́lá ní àwọn àfẹ́fẹ́ àwọn àgbẹ̀lẹ́ ní ìdí mẹ́ta ẹni tó kọ́lé ó ti kú gbẹ́ ilé yẹn wọ́n parí ẹ̀ wọ́n parí kó tó kú. àwọn èèyàn lọ ń bá abẹ́rẹ́ lẹ́yìn òun ara nígbà tó kú sí ilé ẹ̀ṣẹ̀ ilé rántí pé nígbà a ti fi ta ń kẹ̀kẹ́ tó gbígbà yẹn náà pọ̀ hmm, tó gbígbà yẹn náà kọ̀ wọ́n á sì kọ́ ní a tún gbogbo ilé òpin pátá àti ìdókòkò náà kó tó bẹ̀rẹ̀ sí èyí tó kéré àwọn ọmọ ẹgbẹ́ tó bó ṣe wá ní nígbà tí mo ní náà nígbà ìdára ẹ̀. ǹdẹ́yìn ọkọ̀ sínú jẹ́ náà wọ́n dùdú mo ti kọ́lé àwọn ọmọ dáadáa kan wà mẹ́ta lẹ́yìn náà àwọn àlọ́gbà ilé yóò wọ́ọ̀lù kankan bẹ́ẹ̀ á wọlé ilẹ̀ lásán àbẹ́rẹ́ gbogbo ẹni tó sáré tẹ̀lé ayé tẹ̀lé ayé lẹ́yìn ó máa ní pọ̀blẹ́mù lọ́dà sí àwọn tọ́lọ́mọṣà ìzáàpù ní ọ̀sẹ̀ yẹn náà bákan náà ẹni tó wá dé láwọn ọba ọba àlọrin gbogbo àwọn ọba ilé ìbálòpọ̀ ẹni wọ́n ti káà méjì ìkànnì tí wọ́n gbọ́ wáyé sẹ́yìn náà ní ìdíò ẹnìkan wá ẹnì òbí pẹ̀lú ọba pẹ̀lú ọlá náà máa ń gbé mọ́tò ní ẹ̀ka aṣọ ìdíò gbogbo àwọn mọ́tò ẹ̀jẹ̀ ìgbélé ti rí wọ́n náà yẹn bóyá lọ́wọ́ bẹ́ẹ̀ gbé jáde bóyá lọ́wọ́ àdìlẹ́yà àbí lọ́wọ́ bẹ́ẹ̀ sọ́kọ̀ọ̀tàn ìjọ wà ní wà kú àbí pé gbogbo olùdájọ́ sí ilé mẹkáníkì. mọ́tò tó yẹ pé tó bá ń bọ̀ lọ níbi ilé mẹkáníkì ẹ̀ ibẹ̀ náà ni wọ́n ti lu orí ẹ̀ ní kiri nígbà tó sì máa gbé àwọn mọ́tò àwọn ọba lùbúrà yìí. ìdánwò pè ní dání péńté báyìí tẹ bá gbọ́ dúníà dúníà dúníà dúníà ìdájọ́ òkú kékeré lọ táwọn ẹ̀ fi pa ولولا جبريل يا أمانيائي إن مثل الحياة الدنيا كماء أنزلنا من السماء فاختلط به البر والأرض فأصبح فاختلط به البر والأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض الزخرف وزينت وظن أهلها أنهم قادرون عليها أتى أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تزل بالأمس ṣẹjọ́ tí ẹ bá rí wọ ilé ìmọ ìchange orientation nípa pé mo fẹ́ kú lé ayé jọ. mo rọ kankan náà lánàá ká tó fún òní ní tí mo dé iná ní ẹja tó tọ́ka sí ní kí n dé ní three hundred million. ṣé wọn kọ́lé kankan lẹ̀. mo tá máa ń gbà ń bẹ kí èèmọ̀ fi nàìjíríà mọ́ṣáláṣí. ibẹ̀ náà mo ti ronú kò tí ì jìnnà dé olùkọ́ ti yọ̀ọ̀dẹ́ mi ṣe wá kó ogun ẹ̀ tẹ́lẹ̀ ń sìn owó tó wọn bá ń bẹ̀ o òun náà tún padà máa fi mẹ̀tẹ́ẹ̀nì ẹ̀pẹ́ ìdáàbà owó ogun ẹ̀. a ṣe pé the best legacy díẹ̀ lè fi ilẹ̀ kó sí èso tó kéèyàn mọ́ káwọn yẹn ti sàǹfààní látara mọ́ mọ́sálásí náà àwọn àwọn èèyàn kan tún wọn ṣé àwọn dáadáa làwọn tó ṣe ó ní iye ó ní iye ìṣẹ́jú tẹ̀ ò ní tì lọ mo sì jẹ́ pé kí àwọn ọmọdé àti ọ̀dà yìí. níjọ sunday kọlọ́jọ wá sí lọ́dọ̀ àfa àtọkùnrin bá fún mi. buhari mọ́sálásí ìtọ́jú ẹbí bàbá àti wà ní ṣúdẹ́ǹtì náà ti pè nìkan wá kọ̀. ní ti báyìí wọ́n ti da mọ́sálásí wọn wá pọ̀ lọ. ètò tó ṣe dáadáa náà ni a ní rẹ́kọ̀dù mọ́sálásí rẹ̀ mọ́ ẹ̀ kẹ́sì rẹ̀. dáadáa ló ń bọ́ wọ́n ti ẹ̀ ṣe àwọn tó ní rẹ́kọ̀dì ẹ̀ kí ló fẹ́ sọ nípa ẹni tó yẹ kó ti ẹ̀ka lọ kọ́lé kan tó yẹ kó kò wúlò ẹni pé mọ́ṣáláṣí yẹn ó ké o fifty years tọ́lọ̀ ń bá fẹ́ of course ó dáa jẹ́ nítorí ẹgbẹ́ kò ní balada kankan lọ in tó gbé mi àti gbogbo eléyìí mi nà dùnú wí mi nà ẹ̀ṣ ẹ̀yin tó súnmọ́ ọlọ́run fún madana sàtàdánlá. فكان قاب قوسين قاب قوسين so acta vita of ba su mai gusma bana ko ni ba su ma ba lora ruto ya na qaba qausain so ṣùgbọ́n mi ń lọ́ọ̀bù ìdáná ìtú ìdúró yẹn gbẹrẹ gbọ́ pé ah, ó wù mí pé nǹkan kan ti lọ́kàn pé ìtì kankan yìí ó dẹ̀ ń ká mi lára kí nìkan tó kú ìtì mi ti rí yìí ìkan wá sí mi lọ́pọlọ gbogbo tá à ń pè ní Ghana yìí nípa tilé ayé èèyàn gbọdọ̀ think beyond in tó ń rí kó tó gbà pélé ayé òjá mọ́ kankan in tó ń rí yẹn ò lè tó obìnrin ayé òjá mọ́ kankan. àfa tẹ́ bá lówó ẹgbẹ́ mọ̀ fẹ́ yìí àwọn tó ń bẹ bá. when a, just one person tóun ní. $400 billion. tó lójú kọ́ńtì mi lọ tó lóògọ́ ni ṣùgbọ́n lọ́dọ̀ òkú wa àgbà kú Ghana. kí àkọ́kọ́ ni bí ilé ayé rẹ̀ gan owó yẹn lè yẹn lójú ẹ̀. ẹ̀kejì bí jẹ ayé ẹ̀ lójú rẹ̀ tí ọlọ́run ló dàrú tó ń bá kú lọ. ní yìí tí wọ́n ń ṣọ́ọ̀bù láti kọ́ àwọn ọmọ kan wà dé àwọn ọmọ dáadáa làwọn bá ní ẹja ta kò sí wúlò kẹ̀kẹ́ ta ló fẹ́ dúró ilé tó ń dààmú sí èmi dáadáa àwọn àjọṣọ náà ti wáyé tó bá wá ti fẹ́ fún ilé tó àwọn ọmọ náà ti dáadáa ní ìyàrá fún ọkọ̀ ọ̀kẹ́. wà tó wá lọ́lé ọkọ ní. Tàbí wọ́n gbé yàrá yìí lókùté àti olóko yìí. Èyí gbọ́dọ̀ gbọ́ àbíyá ń bẹ̀rù ṣùgbọ́n kò yí sí ìyẹn bá wà wà láti ẹni tó rí ayé wà ní tó tó Anabi alkeyisu mandana nafa wíbẹ̀. Wà á mi lẹ́yìn náà bá a dàgbà ẹni tó ẹ kó gbogbo ọgbà ẹni tó gbọ́n lè ní tó gbogbo ọgbà ẹ máa ṣe sáré tó wá ń ṣiṣẹ́ fún kíló kan lẹ́yìn ìgúdẹ̀ pọ̀ ẹ máa wá bá tó wá bára sọ̀rọ̀ yìí kì í ṣòro ní pọ́bíkì ṣùgbọ́n láti ní kíníyà òun ló jẹ́ kí ní àṣírí tó lè gbé kí ẹ mọ̀ wá ní ayé kankan ọ̀hún ọlọ́run ti ní ẹ̀kọ́ wá ní ìsáni ọ̀tẹ́rù fi máa dájọ́ wá ọ̀dọ́ bá wà àwọn kan wà ní àìsàn ìlú ẹgbẹ́ tí ọba so àníyàn nìkan wà ń gbára dáná nínú ẹni gbàgbà nínú ẹni kíni ọ sọdá pa nínú ẹni jẹlá hajj ó dé báyìí ìyẹn ní gbára dáná ṣá ọ̀tún ní kò lè dàbí ẹni tó ṣe ìgbẹ́nà kò pèsè òkú fún ọ. Thank àwọn agbára ní ìmúta bá ṣe ní ayé ìta bá ṣe ní ayé mọ́ṣù tó ní ayé bàkàrà ti dọ owó ní dúnyà ń ṣe mú ha àwọn ìwà àti ìṣẹ́ mú ha ọ̀tún mú ìlànà àhájọ mo sọ fún yín pé kẹ́lí máa ha jọrọ ta àdá bìbí là ó jẹ́ báyìí máa jó òun àbí wọ́n yẹ ta àdá. ويتعدى بمن يبقى أنا ما يبقى أشي هجر منه ẹ̀bùn hajjú ìlú hajjú mìíràn ní bí wọn bá sọ̀rọ̀ mọ́ ọkọ̀ ọ̀lẹ̀ ẹ́ hajjárọ̀ àbí hajjú ìlú ní bí ọfí nǹkan mi wà fọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí gínà bìṣẹ́ wà gínà àǹṣẹ́ yìí. وليس البناء إلا عن شيء لابس هذا هو المهم الشافعي وأنه وليس البناء كي يقول I'm set for إني يرمشو تبوكو أقول كي يشبه when you did something you do mama so good I am free from this on ti gbàgbọ́ ẹgbẹ́ tó وليس البناء إلا عن شيء لابس وليس البناء ilá ìṣẹ́ ìlàbí kì í ṣe ìgbà tó bá wọn ránjú mọ́ nǹkan nígbà náà láti sọ pé àbá yìí lámọ̀ ìkó tùmọ̀ mùsùlùmí ọ̀rọ̀ àníyàn ni àfa àwọn àlùmọ́ọ̀mù náà rí bẹ̀rẹ̀ ó dẹ̀ ti ṣàlàyé fún wa ó wà very important kí ẹ̀ gbìyànjú tó mọ̀ ṣẹ́ kà ní ẹ̀rìn gbogbo. ṣùgbọ́n àdìsí àbá ni muttafaqun ala sihhati ṣé àwọn ni muttafaqun alayhi lọ́dọ̀ àfa aládìsí méjì ìtumọ̀ méjì àkọ́kọ́ ìtumọ̀ ni pé Bukhari àti Muslim ẹni wọ́n papọ̀ méjì àti mẹ́ta ló yẹ kí ni àwọn kan ní muttafaqun alayhi onílẹ̀gbẹ́ Bukhari wa Muslim ittafaqa lafzan wa ma'na ọ̀rọ̀ àwọn méjèèjì ọ̀yàtọ̀ kẹ́yìn mọ̀kànnà ẹ̀jọ̀ lò táwọn àdéjọ lo kẹ́límọ̀ kan náà tó lo ẹ̀ táwọn lo kẹ́límọ̀ kan náà ìtumọ̀ kan náà ní lóògbé jáde ilé ìlú fi lágbára rẹ̀ ìmí wà tó yẹ pé ẹ̀ ẹ́ mọ̀ pé nígbà fàárí sọ lẹ́lẹ́ ìdáhùn sọ nípa ìtumọ̀ ẹ̀ kì í but kẹ́límọ̀ bíi méjì mẹ́ta yàtọ̀ kù káfàkùn náà àlẹ́ ìyànṣẹ́ nígbà míì ìjẹba kàá fara kan náà àdéhùn ìpolówó mọ̀rọ̀ mẹ́rin àwọn àfi àwọn kẹ́límọ̀ tàbí yàtọ̀ sílẹ̀ bọ̀tọ̀ ara parí àjíjẹ mọ̀tàbà kọ̀ọ̀rọ̀ àlèyànṣe ó di mélòó bọ̀ ó wo ìyẹn ní ìgbẹ́ láàrin parí àjíjẹ àti wọn ní mọ̀tàbà kọ̀ọ̀rọ̀ àlè ìjọba abáyọ nínú àjíjẹ nǹkan yàtọ̀ sí ẹ̀ kí ni mọ̀tàbà kọ̀ọ̀rọ̀ àlè ìbẹ̀lẹ̀ kẹta òun sì ló tóbi ṣùgbọ́n àwọn asáàbù asúnà ní àdìsíhà bọ̀kọ́rí àbúdà òfin kì í ṣe bẹ́ẹ̀ kódà nínú àfáà mi lẹ́nu bẹ́ẹ̀ tó fẹ́ dáadáa wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Abu Dawud Sunan Abi Dawud àti àfàrẹ́ gbogbo àwọn ọrụ tó ń ìsúná ní tíra yìí ibi tó yìí ti di tíra Abu Dawud Sunan Abu Dawud gbogbo àpò àpẹtẹ yìí olóòwò fẹ́ pé àwọn ádámù wọn ní tíra kan kò ní àwọn àwọn fi ìsúná ní tíra yìí gbogbo ẹni tó bá fẹ́ ju ìmọ̀ gbọ́dọ̀ nínú sọ́ọ̀rì tí bá tó sọ báyìí gbogbo ẹ̀ sí làákà yìí. kì í ṣàfihàn ọ̀kan sọ pé àbùdá òun ló máa ti síwájú nínú àwọn tó mú súnámì aláàbà tó ìjọ tó bá fẹ́ hátìrà tó fẹ́ ha ẹ̀ bùkọ́rí mùsùlùmí kí ló láyé náà súnámì ẹ̀kejì wá sí ni pé lẹ́yìn ọlá pé àbúdá ó dùn wọ́n tíra tó ọ̀sìn ọ̀gbọ́n inú tíra ẹ̀ fún àwọn àdéhì tó tún bọ́ sí lẹ́kùn tó fẹ́ súnmọ́ àwọn àmọ̀kọ́rí yẹn wà. fọlọ́mọba aláìjẹká lè nílò àwọn ẹni ìka bàbá parí ẹ̀ àǹfààní fún àbájọ wọn sí láti ayérayé tẹ́ bá dé mọ́bìlákà yìí kọ́lọ́ba mọ́tò àfọ àwọn. gbogbo àwọn túbù síta ìnáwólẹ̀ ọ̀pọ̀ kan bá ti parí kí wọ́n mú àwọn ṣoṣo fà. Owó tó ṣe ṣẹ́gun rẹ̀ náà ó fi ọkọ̀ lọ rà. Amùkàlù, Amùsùn, Amùdáwọ̀. Lẹ́yìn náà ló ka tírímì, lẹ́yìn náà ló ka tírímì. Ṣèlè tírímì dí láti lẹ̀ já ní àtẹ̀lẹ̀ tí mo pẹ́ o. Wà á fà sọmọ súná nítorí pé kò ní àfẹ́ ẹ̀kọ́ táwọn bá tọ́wọ́ gbé nǹkan ní jẹ́rìnlẹ̀ tọ́wọ́ gbé nǹkan ní súnà lọ́yà tó síra wọn ní ọ̀pẹ́ mọ́ta sọ̀rọ̀ dàrú lásán sẹ́ǹdì jẹ́rìnlẹ̀ òun kúrò ní àbúrò àbùsí kẹ́yìn kan mo ti kó àwọn ọ̀gá sí ọkọ̀ àkàn irú ẹ̀ ní ìmáàmù báyìí pẹ̀tẹ̀rẹ̀ irú ẹ̀ ní ìmáàmù sùn pẹ̀tẹ̀rẹ̀ tírìmì nínú àwọn àpò ìbẹ̀ ṣùgbọ́n kì í já látara pé àdéhùn rẹ̀ tí ó sọ̀rọ̀ àǹfààní mi náà ẹ̀fẹ̀ ṣàdá jáàmì ni wọ́n. kí ni súnánù fi yàtọ̀ sí jáàmì ẹ̀ súnánù yàtọ̀ sí jáàmì nípa pé àbúwá fòkè yíyà ọ̀rọ̀ ìlú àdá àti ọkọ̀ sí jáàmì nínú súnánù. bọ́ọ̀dù tẹ bá ti débi jáàmì ẹ̀yọ àkéjà ẹ̀yọ mọ̀hámàdà ẹ̀yọ ìjọba kò sí bẹ́ẹ̀ ìlú kùtù kùtù àkọsùnà onínú àwọn mẹ́rin búkú yẹn tẹ́ ẹ mọ̀ súná àbí dáhùn ló tẹ̀lé òkú àdúgbò lẹ́yìn náà kan súná tìrìmìlì tó àwọn àbá àwọn méjì ìwájú ara kí láwọn méjì ó kú inú ẹ̀bá àdàbí gbígbó ni náà náà méjì dàrúkọ ẹgbẹ́ máa jáde ẹ̀nà sáyẹn méjì dàrúkọ ẹgbẹ́ ọ̀dà ẹ̀já kù kọrí muslim àbùdá ọdún sókèjì nàìjíríà yìí àti nínú tí wọn dáwọ kẹjì àti báńkì rẹ nínú àwọn tí wọn ṣe ìtọ́jú síhà lórí ara wọn òun làwọn ẹni fún àwọn ti tó kú ní ìmọ̀ ọ̀hún sí àwọn ìjọ gbọdọ̀ lẹ́nu mọ̀ sórí rẹ̀ wọ́n ṣe àwọn ọ̀rọ̀ fi àwọn tí wọ́n sọ pé sílà táwọn kó jọ ìsọ̀rí òun àná tó ní ومن المعتمد عقوق البخاري أك ابن حبان الأول نعم مستدرك مستدرك حاكم لينا ابن حبان لينا ابن خزيمة عفر من ابن خزيمة سواجه مداركوين أجمان وعدي عقوق البخاري أك مسلم أك ابن خزيمة أجمع تابعين أك يعني Hibban Sahih Ibn Hibban ó dé bá ní ìlú síwájú Ibn Hibban a ní Mustadrak al-Hakim Mustadrak al-Hakim Mustadrak yìí kọ́sẹ̀pù lè kí o lò ẹ máa wọ́n ìpè gbogbo àdìsí wọ́n bọ̀ tí èyí látọ̀ àbá àfáà mi ò wà lọ́dọ̀ àní tí ó wà lọ́dọ̀ mi wà o wà lọ́dọ̀ mi ni wọ́n gbà á lọ́nà míì tí ó sì ní dárúkọ mi àwọn tó máa dárúkọ yẹn á lè pàdé kálàfà mi àkọ́kọ́ yìí àfáà mi kejì ní àtàfà àlàfo tí ó lọ́dọ̀ àfẹ́ dìsẹ́mbà ní sẹ́nu gbà wáyé ọ̀dọ̀ àfáà mi àbí ọ̀dọ̀ àfáà làbí gbogbo ẹni kúkú làfáà rẹ̀ sẹ́ńkọ̀ àbí fóònù náà bá fẹ́ gbà yìí fún wa wà ní ìgbà lọ́dọ̀ yìí ìrùkú rẹ̀ bàbá ìlànà òkè lọ́ gbà lọ́dọ̀ yìí lọ́ wá fún lójú sí i àkọ́kọ́ ni àwọn mustakraj tí wọ́n gbọ́ mustakraj amma mustadrak eh, mustakraj náà ní lẹ́wọ̀ ìlú wà sọ ní ọ̀dọ̀ àfún ìbọ̀lù wọn nípàdé yóò tún fò náà ṣùgbọ́n èmi kó kókó kọtíra ẹ̀ kò tẹ̀ ilé ìgbìmọ̀ àdéhùn ìdí tó ti wà ní ìdíra ẹ̀ náà lọ́wọ́ gbà wá ẹ̀kọ́ yé ya lọ. ìtẹ́wọ̀n àdí yóò wà púpọ̀ àdéhùn tó ṣe wà yẹn àdéhùn gbogbo ilé ìgbìmọ̀ gbogbo àwọn wọn wà gbà àdéhùn wa pẹ̀lú àwọn míì tààyè tí ó ẹ máa fa ní kíní yìí ọ̀la ọlọ́run wọn fi lè tàn wá sálá yìí. nígbà yẹn àwọn ẹ̀wọ̀n wà ní duplicated number two tó à ń tún yòówù náà wọ́n máa mú àdìsí kè tí ààrẹ bá yọ̀ ń gbà báyìí wọ́n á gba àdìsí rẹ̀ wá lọ́nà lálẹ́ ìgbà wa lọ́tọ̀ lọ́tọ̀ yóò gbèjú bí yóò wá gbèjú rẹ̀ lọ́ bá wọn lé wọn ó mọ àwọn tẹ̀mí kí wú lọ́dọ̀ rẹ̀ yóò wà gbà wá àǹfààní ìwé nínú ìlú without reference to my eyes tí mi kú jù ó tún lè bàjẹ́ ìyẹn wá sí wúlò yẹn kí ọ ẹwọ ẹgbọ yẹ o so that nobody can come at this time and say èmi náà wá ń wádìí látàyè ẹni tó ṣe é ẹ ti wádìí sí ẹ ti gbà á lọ́nà mi tó dẹ̀ bára wọn. ọlọ́ba aṣọ òun wà báyìí sọ ìwọ ò lè dé ìsìn irú yìí wá tó máa rí mọ́ nínú tí wọn kọ wọn sọ̀rọ̀ yàrá nígbà tó gba ọ̀dà tó kù torí pé àwọn àmì ìdílé mẹ́ta ni ká lọ gbà níbi lọ wọn yà bá ti dùn. gbogbo sáyẹn gẹ́gẹ́ fún fẹ́ bá jẹ́ lómi ìjẹ́ wọ́n fẹ́ tó ọ̀gbẹ́ fún òun mọ́jẹ́ tó ń jẹ́ fáwọn èèyàn ìṣọ̀ ọlọ́run olóògùn iṣẹ́ tó ti di nígbà yẹn wọ́n di ìṣọ̀ ọlọ́run gbogbo tó lè fẹ́ jẹ́ torí pé wọ́n láníyàn dáadáa bí kálukú ti wá di iṣẹ́ ìṣù ìṣẹ̀dọ̀ tó ń jẹ́ iṣẹ́ ọlọ́run abẹ́rẹ́ rẹ̀ ọ̀nà méjì ni àwọn jẹ̀yìn jẹ̀yìn ṣe sùn confam àwọn atáwà òkú wọn á jẹ ẹyẹjẹ yìí kan náà sànù bóòlù àní ètò alẹ́ òkú tí afọ náà ẹ wọ́n ti padà sí ká sínú máa fi ti jìrọ́ dùn ún. mo mẹ́ta la lọ́wọ́ rẹ̀ àkọ́kọ́ ọ̀yà tó ti gbà wá lálẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn mẹ́tẹ̀ẹ̀fà sábà ilé panu kò lórí àdéhùn kan mo lè lómi gbà pé ilé ìdílé jẹ́ mustapha fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ká sọ pé ọ̀rí gbà wá mùsùlùmí gbà wá àbúdá òdu gbà wá tẹ́lẹ̀ ìlú gbà wá ní tí ìlú tó máa yà náà tún wá lọ wò ó ilé tí ìmọ̀ Muhammad gbà wá sábà ilé ní lọ́nà méjèèjì tẹ́lẹ̀ fi pé mustapha fúnra rẹ̀ tí ọba ti ń bẹ̀ fún ọgbà lọ́dọ̀ ẹlòmíì but kò correct kò correct ìtàkùn torí pé tá a bá ilé dúró lórí pé èyí táwọn méje ìjẹnu wọn papọ̀ àdéhùn tó jẹ́ mùsàkùn àlẹ́ yìí ni wọ́n ju méjì lọ lọ́wọ́ kó fún alágbọ̀nyẹ. Now, okay, kò sẹ́ni máa ń kà á ìmáàmù ìmọ̀hàjìkì ọwọ́ ní mùsàmùkùn àlẹ́ ọ̀rọ̀ mùsàmùkùn àlẹ́ yìí ọ̀rọ̀ rẹ̀ rọ̀wá ò ìmáàmù ìmọ̀hàjì àwọn aṣáájú àdéhùn méjì àwọn aṣáájú àdéhùn tá a mà nìbẹ́sì dàgbà kó dàgbà méjì nìbẹ́ Abu Abdillah kúnìyà ìmáàmù Bukhari nínú Abu Abdillah kò sí lẹ́sẹ̀ kí mo fẹ́ lè gba ọmọ ọgbà ẹ̀yìn òní jẹ́ oní àdàbà ìròyìn ẹ̀fẹ́ kò lọ́kọ̀ ni nígbà tó bá ti jẹ́ owó òbí nìkan wọ́n gbà kó òní níyàwó òun ti lọ́kọ̀ ni nítorí òun ti fẹ́ jẹ́ bó ti wù rárá yìí máa ń jẹ́ kí èèyàn fi rẹ̀ tó ti tó wá gbọ́dọ̀ kọ̀ láwùjọ ẹ̀ máa wọ́n ti ọmọ kan wà tó ṣe mọ́ṣáláṣí náà ti jẹ̀ tán nígbà tí mo ti fẹ́ bá wíwo wọ́n á yá tó wá ní gbà àbú kìíní kan oníwọ̀n bọ̀ èmi ló sá lóore lábọ̀ wọ́n á yọ ìgbà kí ló bá olóyè wa jọ rẹ̀ lómi inú ẹ̀ wá dùn àǹfààní bẹ́ẹ̀ kí wọ́n yà kí máa jẹ́ kí àwọn òkú náà wà dùn ànábì fún yẹn kó ní àdínlẹ́wò pé ó fún ọmọ kékeré bẹ́ẹ̀ ni yá àbá tuntun máa ń sọ náà ìmọ̀ àwọn ọmọ àdìsí yìí gbogbo àwọn tí wọ́n gba àdìsí wọn bọ́ àpọ́tà ṣáàtì wọn bọ́ abdullahi muhammad ibn ismail ibn ibrahim ibn mughira ibn rizba al-ju'fiyu al-bukhari yóò bukhari ò kì í ṣe lábọ́ aláàtì so bí kéèyàn máa jẹ́ àyè ṣùgbọ́n torí pé àdúgbò yìí ń gbé ìgbésí òdìdì wọ́n pè ní muhammad ibn kìnìkan nígbà tó wọ́n tó tó wọn máa jẹ ní ìlú ẹwọn pé azizi mọ tó ti wá wọn bọ kọrí ibnu bàtí bá dáwọn fún ẹsìn fún ẹsìn lágbára but wọn ní wọn ní líǹkì pẹ̀lú lágbára torí pé èèwẹ̀ ali lọ́nà bí ẹnì wọn fi sọ yẹn di aráàlú yẹn kò ní kọ́ ẹ pé ẹni àjọṣepọ̀ títí mọ́wúlá.

Hein? Uzbekistan ṣe fara gbogbo àwọn ìlú ibi tá ń pè ní ọ̀rọ̀ sáà irú ibẹ̀ ni wọ́n kàn ní tiwa. Rọ́ọ̀kì ni wọ́n ọlọ́run ọba aláàbò ṣe fún mi. Ṣùgbọ́n wọ́n kàn ní ìjọ ọ̀tún. Lòfin ìṣeré lárúbáwá làwọn ní ìpìlẹ̀. Wọ́n bùkárí kọ́ kí làwọn aláàbò rẹ̀ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí Pàṣẹ àná. Born was Ju'fi, and Ju'fi is a family name. Is a family name. So, okay. Nígbà tí bàbá yìí wà ní ọ̀rọ̀ kó bá àwọn lọ́wọ́ kàtí ìdílé fún wọn ju ayé gẹ́gẹ́ bí mọ́lá. Mẹ́sì máa ń pè ní àjọ àfihì mọ̀lá wọn báwọn mẹ́sì. Ẹgbẹ́ òṣèlú tíra ní àjọ àfihì mọ̀lá wọn. قال وأبو الحسين مسلم بن حجاج بن مسلم الجن القشيري النيساب رضي الله عنهما أفا توسي رضي الله عنهما شو من بيوان كوني أبيوك وندوه رضي الله عنهما كي يوم fún àwọn àfa tó bá ti gbà kí wọ́n yí dání ẹ̀sọ́ ààbà gbígbọ́n ti ti sọ ààbà àjọ àlọ́ ti wọ́n ti sí. bóṣe ẹ̀ wá jẹ́ àìkú àwọn eléyìí ti ga òye ká máa ṣe rọ̀ ìmọ̀ òwò àti ilé ká wọ́n mú. bí ẹ̀ bá ti wọ́n bẹ́ ẹ̀jọ̀ lóṣooṣù wá sóògùn níbi kí wàhálà èèyàn ti gbé òun sẹ́yìn gbé bí ọgbà tó rẹ̀ tó kí ló wá lọ́mọ ظلمهم لهم الجوحي مولاهم وابو حسين رجل من ابو حسين النبي رضي الله عنه صحيحين افوال هم بعد انسان صيوان صحيحين ما من سرط صحيح بجيجهم رضي الله عنهما في صحيحين في صحيحين من لديهما صحيحين kíra àtọ́yẹ bùkọ́rí jọ ọba ẹ̀ kò sí àdéhùn jọ ọba ẹ̀ ń bẹ ilé ìlọ́bẹ̀ sàmúlẹ̀ jù náà ọ̀ràn àpá wọ́n nípa àtọ́yẹ bùkọ́rí wọn àrí kankan mọ́ àtọ́yẹ mùsùlùmí máa ń lo àdéhùn mẹ́rin eléyìí bí wọn kẹta yàtọ̀ wọn yẹn jọ rẹ̀ torí pé mo mọ̀ sí ìdókòó lẹ̀ ó ní àwọn ọmọ ilé kìíní kan tápé ní ọlọ́wọ́ sánà ní òwe láàárín òun àtàlẹ́nu èèyàn mélòó ló wà ń bẹ sọ́ọ̀sì láwọn ìjókòó bí àwùjọ nìyẹn gbogbo gbogbo bí yẹn bá ti ń súnmọ́ nàbí jùlọ lọ́wọ́ bàbá ẹ̀rí ẹ̀ sí wa ànábi ní fẹ́ ìròyìn náà ti kọ́ sí súnmọ́ lẹ́bí náà súnmọ́ lẹ́bí náà ẹ̀rọ náà àwọn tó dáa jùlọ àwọn tí wọ́n bẹ pẹ̀lú lẹ́yìn àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn àwọn tó tẹ̀lé wọn yẹn gba ọba tó ń gbé ẹ̀sán náà ní aburú alábìsí wípé oníláyà tí alàmẹ́sì lẹ́gbọ́n nílá ọba àdàwù ṣẹ́gbọ̀nmi àsùnwó kan dé báyìí pé àìsàn àwọn abàtú ti sọ ṣùgbọ́n kò sí ìjọ padà máa rí sí ìṣèjọ aburú náà ọlọ́kọ̀ sànù. ìdáńdábà ara wọn yàrá dáadáa ìwọ ní ìfọ̀rẹ́ olófa ìjókè fífọ ìlẹ́yìn ìmọ̀ lẹ́yìn àbí ṣé wọ́n ti alẹ́lẹ́ àwọn méjì tó ṣe pé wọ́n máa sọ ọ̀rọ̀ kó tún ẹ̀ẹ́n gbogbo jíra àtàlẹ́ nílé ayé yìí láti fi ṣe kò sí ìtòbí lálàáfíà tó sọ ẹ̀ mọ̀ kọ́ra ẹ̀ láàrin ọ̀rọ̀ ńlá yìí tẹ́wárí nìkan tó máa ń dìde tó ló fẹ́ máa takò kọ́ ẹ̀. ìdí ẹ̀rọ wíwọ́ ni pé ọlọ́kọ́ á má láàrin pẹ̀lú tó tọ́ ìtumọ̀ ẹ̀

ní ọ̀sẹ̀ tó lọ sáré àbọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ mo ní ìta bẹ́ẹ̀ ni ẹni wá sí ìrìn àti ìjànà ìpínká tó kú ẹsẹ̀ náà pàápàá jùlọ nípa ọ̀rọ̀ púpọ̀ náà àwọn ọmọ tó bí ìlú ìgbé àwọn tí ó ti lóye lọ́gbọ̀n ọlọ́run ní ẹni ló jẹ́ lóye kíkà ẹlòmíjì kàdíà ẹlòmíjì bọ́wọ́ àti bọ́wọ́ àti kò tí ìrànwọ́ lọ́nà bá tó wá dé ẹ̀sìn oníṣẹ́ bàbá gbogbo kí ó ọlọ́run wà láàbà náà kí n fi ìdúkú díẹ̀ láti parí ọ̀rọ̀ rẹ̀ ká sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ rẹ̀. ìta gbọ́ níbi títí kọ́nà ẹ̀rí ọmọ kan ọtún wí fún wa láwọn ìlú kò tẹ́ ṣe lẹ́yìn tí kì í ṣe ìgbà tí bàtà bá tó gbà wẹ̀ tó fi pa á kó ló ní ìgbà wọn. Ọlọ́run láti rí àwẹ̀ سيكون اليوم يجب أن يكون كذا ولا يبني الإنكار من الطاعة تبع هو الإنكار من الطاعة واجتناب المعاد واجتناب يجب أن يكون رمضان كرهيم وأصحابه gbogbo ẹjọ́ lẹ́yìn kò mọ ẹjọ́ lọ kí n tí ọkọ ṣe ní pé tó fírù tọ ara tó fírù èyí jẹ kí n tọ́ ọmọ ṣe síwájú ọlọ́run kọ́ pọ̀ gan tí ọmọ ọwọ́ rẹ síwájú ọlọ́run tó fírù yẹn tọ ara láti ẹ̀yìn wọlé àti ìlú kúndínlẹ̀ tí ọba ṣe ìsáàrù yẹn tọ ara yóò sì máa yí ìta lórí ìta ìfẹ́ ojú ìta lórí ẹ̀rọ wọ́n dàbí kìí àmọ́ wọ́n tó ṣiṣẹ́ díẹ̀ tí ìwà ẹ̀kọ́ lọ́wọ́ bá aláàbẹ̀ sànù rẹ̀ sí ìyá àdìbọ́lọ̀ tí wọ́n ṣe fẹ́ kó lè má yé wa tí ò bá tún rẹ̀ èèyàn kan pọ́blẹ́mù tó kíkú kí lọ fẹ́ dé bá. alexander yàtọ̀ àti ọlọ́run wa máa ń mú ìdíwọ́ rọrùn nínú rọmọbọ́n ṣáàyè nínú omi lọ sí ilẹ̀ nínú rọmọbọ́n kò sí mùsùlùmí tí dáadọ́ ní ọ̀hún ṣe kó dà kẹfẹ́ nínú ìjàmọ́ bá a. ìsáàrùn yàtọ̀ àti ah, ẹlòmíì bá gbọ́ báyìí lọ́wọ́ ìdí wọn ká máa ti sọ náà pa nínú ìjọ. Awẹ̀ oṣù ṣùgbọ́n àwọn kàmínà yóò da àwọn tí yóò sọ̀rọ̀ ló gbà wọ́n. Bí ìdífẹ́ràn kọ́ nítorí pé ẹ kó ohun ẹ̀kọ́ yìí, bí ìdífẹ́ràn ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ló ń lọ ìrírí kàkà jọ lẹ wọn ah, lè wọn lọ zonidi àwọn tó ń gbé ìdílé tẹsí Ọlọ́run tó tó àwọn fẹẹ nara àti ìdílé ẹwọn wọn wá wọn gbogbo ẹgbàmù yìí tí wọn lọ tẹlẹ bá ẹjọ́ ṣùgbọ́n wà lábẹ́ pé ìbánisọ̀rọ̀ ìsọ̀kọ̀ lọ́dún ọdún ẹ̀ lẹ́tọ̀ọ́. ìjọba ìgbélódúró tí ó ṣe wà. Mo sì máa gbé ẹgbẹ́ mi ọ̀rọ̀ tó kí òun náà kí lò wọ́n fà á. Tí ẹ̀ bá fẹ́ bá dàgbà, èèyàn gbọ́dọ̀ tàbárọ́pà ìwádìí tó wà ìṣẹ̀lẹ̀. Kẹ́rin wọ́n fún àwọn ẹni ní ìlàjì pé olùwà ọlọ́pàá wọn fẹ́ kí èrò dàgbà sí. Ṣàfihàn bí ẹ bá lè lọ́wọ́ lọ́la. Bá ní ọ̀sán ọ̀sán yóò parí sọ́ọ̀bù bá kọ́ra ní aláwọ̀ máa sọ ọ̀dọ̀ àbí kí ló kò yìí ẹ jẹ́ ìjọba náà ìbísẹ́ ni rọ́ọ̀ṣẹ̀ pé ẹ parí ẹ parí sí ní ojú ìṣe ìdílé ẹ wà á dájọ́ ọba àwọn sùnmọ́ wà lẹ́jọ́ kí ẹ mọ́ lọ sùn gbàgbé ẹ̀rọ bá lómi ló sùn láti sàárì tó tún ní ìdíjú ẹ má ṣe bẹ́ẹ̀ ọkọ̀ dá ọ ẹ má ṣe bẹ́ẹ̀ ọkọ̀ níṣàlùkù ẹ wá ní ìrẹsì ọkọ̀ àtàyè ṣọgbọ́n ìgbésí ẹ̀sán. إكثار من الطاعات التي القرآن يوجد نعم قولهم ومبقى القرآن يوجد nínú ẹni pé ìyẹn lè parí sixty ìyẹn lè parí thirty forty ẹgbẹ́ àwọn sálábù tẹ ìgbà dáadáa ti ṣe dé ẹgbàparí ní thirty tó dé bá lò ọmọ nínú tí wọ́n wí pàṣẹ àgbègbè ọ̀kan mo ní forty fifty ẹlòmíràn ní wọ́n ti máa ń ka ẹlòmíràn lọ́gbọ́ nínú rẹ̀. àlàkùnrin ha kìí ṣe pé ìyè fídíò mélòó ni lọ́wọ́ kò yẹ kó o fẹ́ rí kìí ṣe ipò àádọ́ máa ń kà lọ́ máa kà wọ́n fi ẹ̀rí náà láti wọ̀ ẹ̀ náà tó gbá àtúnyẹ̀ kà púpọ̀ náà ṣùgbọ́n iye ìgbà tó ti kà tó fi ro túmọ̀ rẹ̀ ipò ni wọ́n bọ̀ àti ntẹ́lómi ni wọ́n ba ẹ̀ níbẹ̀ láéláé ẹlòmí ti yí ẹ̀wájú ọlọ́run ó mọ̀ ọmọ ọkùn mọ́ mọ́ ẹjọ́ ń pọ̀ sí iwájú ọlọ́run tí wọ́n bá ilé kà á tó lo ìtumọ̀ rẹ̀ wàá dáa lé títà tí ó lo ìtumọ̀ rẹ̀ lórí táwọn títà. olúwa tó ṣe àgbàgbọ̀rọ̀ ìlú àkàlùbọ́sẹ̀ ní ti sọ pé àlùwọ́ tu ẹ̀lùmọ́sá àlàwọ̀ ìlú بالنسبة للوحي المستدر في قراءة القرآن هو أعلى وأعلى من نسبة عدد سبحان يسيكي صوبان ما تروح لو كان ولا مؤمنين يبيكي توكا وكان لوري àwọn ẹbí gbà ẹ ìmọ̀lẹ́ gbogbo rẹ̀ ló fẹ́ yọ àwọn àtàkì gbà ọ́ tí ìbá tó mọ́ ọlọ́run ọ̀gá jẹ́ bẹ́ẹ̀ka mọ̀ ọlọ́run ti bàtà ojú ojú fún wa òbí ọlọ́run bá ọlọ́run sàánù ọ̀tá ẹ̀dá ìlú ìjọ ọlọ́run wọlé ọba tó bá dà lọ́dún tó lè ṣe tọ́ a lọ́nà pé jẹ́ kí ráka ní ìjìnà ráka ní ìjìnà ní ìjọ ìsọ̀lẹ̀ bá lámà ní. ó lè rí àwọn kan tẹ̀lé àwọn fámìlì rẹ̀ wọ́n kí ṣé ọ̀rọ̀ náà ń bọ̀ àti ẹgbẹ́ ìṣúná ẹgbẹ́ ìṣúná. ẹlòmíì sọ ẹlẹ́nu péjọ àná wọ́n máa ń bí wọn sọ ara nínú ẹ̀ ní mo kódà àdájú sọ̀rọ̀ lára sọ́là oníṣẹ́ nìkan bá sọ pé ààyè bóun ti ẹ̀ kí wò sọ fún pé gbà ilé òsùn ẹ̀dọ̀ ni ó ní ọdún ẹ̀dùn mọ́ ní wá bí yẹn bá ti ṣe dáadáa tó bẹ́ẹ̀ ni ó gba àwọn àjọ náà wá ṣe dáadáa tó bẹ́ẹ̀ ni ó gba àwọn àjọ náà ẹgbẹ́ ìlú wá ṣe lágbára mọ́ á ìgbìlá èmi náà mọ kíráka méjìlá ẹni tó kí dáadáa àdájọ́ òkè ẹ̀ kò jọ bá àwọn àjọ náà ṣé àwọn àwọn sàlàyé méjìlá yẹn ká ló lè kúrò ẹ̀kú two ká tó ṣe kí ni four àti kí tú àtàmà tí ọba aráyè kò sí bí òṣèlè tó tú àtàmà tí tú àtà ìṣe kó tí èmi ìlú ṣe àsìkò ẹ̀kẹta tó bá wà ń kápá rẹ̀ láì jẹ́ kó jẹ́ nìkankan mọ̀ orí ipò jẹ́ kẹ́nìkan máa fi oúnjẹ tí wọ́n fowó àlàálẹ̀ rẹ̀ wá pé kó máa fi ṣì. ọ̀pẹ́ kí ni ẹ̀ máa gba ti tàbí ṣẹ̀dá àbí koriwo fún kódà tí ọba ní jẹ lójú rẹ ọlọ́run fúra ní ẹ̀kọ́ méjì ẹ̀ sí i tí ẹ bá gẹ́gẹ́ ní ṣe pé yóò sì ó dàbí ẹni jẹ́ kó lè sì torí pé ilé ìfẹ́ jẹun alẹ́ ilé ìfẹ́ jẹun tó lò ìyẹn kan pé àbí wọn náà lò torí pé téèyàn bá ṣe ẹlòmíì ṣe ó wà wọn ní péjì táyì má lè ṣe nínú ẹ ọba àwọn ìyáàbí ìrọ̀lẹ́ ẹni tí ó bá máa ṣe àwọn láti kú ní ìlú ìsọfọdà gbogbo bá wọn. ààyè wọn jẹ́ bu ìtumọ̀ àforíjì lọ́dọọdọ àgbàdo alágbókè nabi ni man qama ramadana imanan wa ihtisaban ni wọ́n parí ẹ̀. kí ló dé tá a máa hajj ìdílé ṣe tá a máa ń gbàgbé. níta máa ń jìnnà sí wọn. ọ̀lọ́ ẹ̀ má jò drawn from was justified by their own faith from God. When do I believe? Ṣé máa fi ìgbà lọ? Kò ní ìgbé kéèyàn wá sọ pé gbọ́dọ̀ ní wọ́n ti wọ́n ti fi. Lọ́nà ọkọ̀ fún alágbọ̀n. Nínú bí àwọn ènìyàn ṣe máa ń gbé kéèyàn máa ṣe káàbọ̀ sọ̀bá wọn. Sọ̀bá wọn ni wọ́n ti máa ṣe. gbogbo àwọn ẹni tó bá kú ara àtijọ́ lè yá táwọn ọjọ́ gbà lánàá kódà àti nípa àkàǹtò rẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ bọ́lọ̀ bá parí àyè tí àwọn ẹni tó ń gbé ìlú bàbá wọn gbogbo ẹ̀sìn wa mú ẹ náà lórí ẹ̀ wàlẹ̀ sí ìdílé ìṣẹ́jú mẹ́wàá tí ọba wa ti mú wa dáhùn sí i. Thank you. irmão. Por eu não uma trabalhar. Então, a ah, Sara tá, me isso? Não estou fazendo negócio para coragem. Inclusive, a gente tem um lugar de não cola, a Zuna será, ela é bom. Então, a Coragem, desde a antiga, isso foi táwọn ìbá tó ṣe pẹ̀lú wọn ni. tó àbálẹ̀ ajá ń tẹ̀lé obìnrin ká ti fi máa kà á lọ. àlẹ́ ìkúrọ̀ bèrè wọ́n lábẹ́ àlẹ́. mo ti bọ́ mi iye bẹ́ẹ̀ tó lò pẹ̀lú kò ìmúrọ̀jà ṣùgbọ́n kọ́ ẹ ti dúró kí ó ilé ìlú padà jù láti ní níbi ó fẹ́ lọ́wọ́ dà ó fẹ́ ra ẹ̀ wà lọ. ìgbòdì rí mi káwọn ìjọ ọlọ́run pọ̀ níbi ọ̀rọ̀ ẹni ọmọ kàfé ìbò lágbára àwọn kan fún àpò mílà ìpàdé ìdíkà fún àná ní ọdún 1920 àwọn ènìyàn. yin wani a can wani zaruwa ne wani yanzu sugun faransa ẹ̀yìn lórí pọ̀. Nínú àlẹ́ wa ti bọ́ dáa nípa ìfẹ́ lórí ìjẹ̀ mú. Ká lè pa ọ́n jù náà sáni béèrè. Ọ̀rọ̀ tútù tí mo sọ, sábà tí mo sọ ní ẹ̀jẹ̀ ní náà wọ́n tí ò bá dé ìwé ọlọ́ba aláàkóso ẹnu wọn two fifty gẹ́gẹ́ kọ́ ni problem bọ̀rẹ̀ síbá ìfẹ̀tì rẹ̀ ni ẹ̀sìnbá ìfẹ̀tì ìṣe rí ẹ̀sìn máa ń kọ́ kódà bí ó bá ti gbogbo ẹnu pé ní nǹkan ẹ̀sìn máa ń kọ́ ọ́. اللهم صل على محمد رسول الله ló bá ní òfin wíwẹ̀ ànábì sọ bẹ́ẹ̀ nìkan sọ bàbá àwọn àlọ́ ó ní tọ́ ọba tọba fẹ́ bomi sẹ́nu tọba ń sara lọ ànábì sọ bá lọ sẹ́nu ó ní bàálẹ̀ kéde sí ìṣá tọ́wá fa ẹnu omi sí múradà ànábì ní ju dìbì ẹ̀yìn dáadáa kó débẹ̀ kò dúró kàn án ilá tako náà sọ àyè ìgbà tó wò lè ṣe òun ni ìgbà tó bá ń bá wọn. torí pé ìwò ò ní lè kọ̀ǹtò rẹ̀ pẹ̀lú wọn sọ dájú ẹlẹ́yìn wàhálà rẹ̀ tánà bá lè sọ yẹn fún tó bá lè sọ yẹn fún omi ẹ̀bọ̀ ìgbò ní òjò wa ti tún pèsè ẹgbẹ́ residual ẹ̀sẹ̀ ti ìgbẹ́ni tó tú àwọn àbíjú bẹ́ẹ̀ ẹ̀yin tí jẹ́ òní dúdú àwọn tó àtijọ́ mi ní sẹ́wé ẹnu rẹ̀ dú ẹ̀dígẹ́jẹ̀ ẹnu rẹ̀ dú sẹ́mi ọ̀dọ́ yìí ní ìwà ìṣẹ̀lẹ̀ àtàwọn kan gbọ́dọ̀ wà lábọ́sà. tòótú pé ìtànẹ́bí ànábì ní ká má fi omi sẹ́nu púpọ̀ jùlọ fún ọba lọ jáyàn láwẹ̀ ní ọ̀wá sọ ìpa ẹni tó lò tó dé tó jẹ́ pé kí ẹ lọ wá pákó méjì irú yìí ń kó lò lẹ́nu àti ìlú yìí kọ́ mi ṣàlá nígbà tó ń jọ mi pé gbogbo àmì ìṣòkèrè báyìí ti dáadáa wá sí i sọlá wà lè fún ọ láti fún ọ.